الحمد لله الذي أباح التجارة وحرم الظلم في التجارة وكل ما يضر بني آدم من المبيعات والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه وابحثوا عن الحلال في المبيعات لأن الحلال خير وبركة وبركته مستمرة والحرام شر وبركته منقطعة عباد الله قد كثرت المبيعات المحرمة في هذا العصر حتى لا يبالي مسلم هو حرام أم حلال فإنما غايته الحصول على المال لذلك المسلم يتفقى في دينه قبل الشروع في المبيعات أو في بيع أو تجارة الله سبحانه وتعالى أحل البيع وحرم الربا قال الله تعالى وأحل الله البيع وحرم الربا adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba aláwọ̀ bá tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ká máa ṣòwò ká máa tajà ká máa rajà ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ọlọ́run ọba yìí ṣe lẹ́tọ̀ọ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa ta nǹkan ká sì máa wá èrè níbẹ̀ ká tajà ká rajà ká wá fi èrè tiwa tí a fẹ́ jẹ ká fi lé e lérí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ eléyìí ṣe rìbá kìí ṣe wèlé mo rajà mo sì fi tèmi náà lé e lérí mo wá ta fẹ́ lómi júwe tí mo rà á lọ ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fún wa ọlọ́run ṣe àbòsí a máa gbá àwọn èèyàn lójú nídìí ọjà ọlọ́run ṣe lè wọ̀ nítorí ká má bàa sunkún torí tọ̀ wọ́n padà sí wa lẹ́yìn náà owó tá a gba yẹn kò ní lálùbáríkà tá a bá tajà tá a rajà yóò dákẹ́ ní kọ̀ọ̀kan wa ká lè bẹ̀rù ọlọ́run ọlọ́run bá aláàtọ́ wá ṣàánú wa ọgbà wa láàyè àwọn ọ̀nà tá a ti lè rí aláàlí tọ́pọ̀ rẹpẹtẹ àwọn ọ̀nà tí haramu wọn gbà wọlé tá à ń pè lọ́jà ọlọ́run di fún wa nítorí ká sunkún láyé ká má bàa wọná lọ́run ọba tún ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn agbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo lẹ́yìn ọlọ́run ọba wa ànábùwà muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀rọ miami yọ̀dà ká lè ṣàlékún bẹ̀rù ọlọ́run ọba wa ká sì máa wá àgbọ́yé nípa ẹ̀sìn wa sẹ́rí bá ṣe wà ní ayé yìí á sìn ọlọ́run ọba sẹ́rí bá ṣe wà ní ayé yìí á sẹ̀mí ní ayé ìsẹ̀mí òṣùwọ̀n owó àwa lè rówó àfi ká máa ṣe nǹkan ká máa ta ká máa ra ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ṣe ká máa wa riba ọlọ́run lóhun ṣe lẹ́tọ̀ fún gbogbo wa gbogbo ọlọ́run lẹ́tọ̀ mi àti wọ agbọ̀rọ̀ wá nǹkan tá máa ta kálíbà rí owó ń bẹ̀ láti fi sẹ̀mí bá ni àti nọ́lẹ́jì ọgbò lọ́wọ́ ẹni tí òun ò ní torí tó bá ní kò ní pè ọ́ náà ta kankan ni agbọ̀dọ̀ kan ṣe wọ́n lásán bọ́kàn ọba tó mú mi èyí tó wá wa nísìnyí òun náà ni pé àwọn èèyàn ṣe wàá gbádùn a ní koran tá a ládìísì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọkàn kan lo òwò kan yóò sì bẹ́ sí yọ́mà sí lọ kò ní béèrè pé kí ni àti Islam kọ oníyà yóò lẹ́dí na àmànù ọlẹ́yìn lè gbàgbọ́ òdodo láti akúlù amwalakum bainakum bil batil ẹ má ma lọ́ra yín lọ́wọ́ gbà ẹ má ma lọ́ra yín jìbìtì ẹ má ma yáwó tẹ̀ ní san ọlọ́wọ́n bá ní ẹ tijara ẹ business ẹ lè ta kẹta ẹni tó fẹ́ ra nǹkan lọ́dọ̀ rẹ kí wọ́n gba tí ó kó lọ́wọ́ owó kí wọ́n náà gba náà kó jọ tó nǹkan títà àjọmọ̀ wá pa ọ̀rọ̀ rẹ̀ láàrin ara wa bóun náà bá tún ra tán yóò tún ta títà wọn náà bá tún ta tán òun náà tún lè ra nǹkan míì látara bẹ́ẹ̀ wọ́n máa rọrùn kan jòkó lé tán ra tán ta èèyàn jẹ wọn ta ó lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì náà jòkó ńlé àmọ́ wa ń lọ lè tan tí ọ̀dà ọkàn pẹ̀lẹ́sọ́jà ọkàn rárá kura yín sì ta náà nìyẹn torí bá wa èèyàn máa kójọ lè kójọ wọ́n bá wọlọ́ àmọ́ rẹ̀ kò sí lọ́wọ́ wa èèyàn lè kójọ kó fi tó nǹkan lílo nǹkan yẹn kò sí المبيعات المحرمة منتشرة في هذه البلاد kákàmá tatakuta kámá rarakura kámá tatakuta ó ti máa wà láà kọ́lẹ̀ ìlúmí gan fún ẹni ó lè rarakura ó sì mọ̀ pé tó ń fẹ́ lọ́rẹ́ ráyẹ rakura ni yóò ní bọ́n bá ti rarakura àwọn náà sì tatakuta fáwọn èèyàn ìbádọ́lá èèyàn rúsìn ọlọ́run ọba wa sẹ́ni gbogbo tó bá ti jẹ́ halal tórótóró ni halal yóò padà wá pọ̀ lẹ́yìn náà barakatuhu mustamira albarika rẹ̀ àtòwúrẹ́ tọ́lọ́wọ́n fi síbẹ̀ yóò bá yàn dọjọ́ alẹ́ yóò bá yàn kalẹ́ ẹ rí haram téèyàn kó jọ téèyàn mọ̀ pé ah ní tó mọ̀ tà ó o àmọ́ mo fẹ́ ra ní tó fẹ́ pa mí lẹ́rìn wọ́n ní ẹni tó fẹ́ rò pé òun ra tán tí ó pa òun lẹ́rìn wọ́n ní tan ni wọ́n ní ẹkún lọ́fẹ́ sí kínní ẹkún lọ́fẹ́ rà kọ́lọ́mù bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́mù jà sọkún nídìí owó wa ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa láwùjọ wa lè ní ìràkúrà pọ̀ wọ́n ní sẹ́ rí owó tẹ̀ bá rí látara ìràkúrà àti takúta àlùbáríkà rẹ̀ wọ́n ní yóò kú mbẹ́ lẹ́yìn náà barakatuhu munqata yóò kàn stọ́ọ̀fù lógìgì náà ni èyàn wà dolówó àná èyàn ó di gbajúmọ̀ àná èyàn máa wá máa rí owó yóò máa ah owó ni mo ti rí owó ìgbẹ̀yìn torí pé ó di tàtàkùtà àbótí àràkúra ẹ̀bẹ́dẹ́lá àyàn ọdún sin ọlọ́run ọba wa àwọn nǹkan tá ń rà táwọn wá ń ta tọ́jú haram ọkọ̀ rẹpẹtẹ ẹlòmíràn wò pé ah, ibi táwọn yẹn bá ti fẹ́ lù káṣí bá wọn kó wá ìbá jẹ́ pé ìnira ó bá àwọn aráàlú tí wọ́n bá ń rà kò wọ́rìn ìbá jẹ́ pé àdánwò ọmọ bá àwọn ọmọ ìlú tí wọ́n bá ń rà òun ọ̀wọ́rìn wọ́n sábà pé business is business àlẹ́yìn náà àwọn ìwé tá ń kà yẹn wọ́n dá kéèyàn ó kàwé àmọ́ kéèyàn má kàkàkọkà nínú ìwé ká sọ fún àwọn ọmọ wa tí wọ́n lọ universities àti gbogbo àwọn ọmọ wa tí wọ́n kẹ́kọ̀ọ́ wípé gbogbo nǹkan bá tà kọ́kọ́ lọ ìwọ̀nù koran gbogbo tó bá rà kọ́kọ́ lọ ìwọ̀nù àdìsí kọ́ má bàa rò pé ọ̀ ń tajà tó sì jẹ́ pé wàhálà ni ó padà ṣẹlẹ̀ ẹ̀yin màá mi nínú ẹ̀sìn wa ìbádọ́lá nínú ẹ̀ nínú ètò gbajúmọ́jù òun náà ni bẹ́ olùkùmọ̀rò òun náà ni ká máa ta ọtí ká máa ta ọtí ká máa ta ọtí wal mukhatirat àti gbogbo àwọn nǹkan tí máa ń dọ́pọ̀ lọ́rú bóyá igbó àbí ká máa ta kòkéè eh, ẹnìkan bá mi sọ̀rọ̀ kan láìpẹ́ yìí pé ní yunifásitì kan tí ní dárúkọ rẹ̀ ẹnìkan bẹ nínú àwọn tí wọ́n jọ wà nínú ọgbà yẹn ó wá gbin igbó acres of land gbogbo àwọn ọmọ skul àwọn ọmọ yunifásitì tó bá ti di wíkẹ́ndì wọ́n wá lọ sí fáàmù rẹ̀ kò sin ẹran bẹ́ẹ̀ ni ò sanjá o bẹ́ẹ̀ ni ògbìn àgbàdo kò sì gbin sún igbó ló gbìn gbogbo àwọn ọmọ wa tí wọ́n lọ yunifásitì yóò máa lọ lè tagbó fún wọn ẹ̀kún gbọ̀nyàn jàmá mùsùlùmí graduate ó fi kọ́ọ̀sì tó ṣe lẹ́yìn lè tagbó ẹ̀dàkùn ẹni tó gbin igbó rẹpẹtẹ tí ń tagbó fún yàn sẹ́mọ̀ pé business lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run ṣe kò bá wọn mọ́tẹ́ ẹni tí wọ́n ní káàkiri ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà o tó bá rọmọ tí wọ́n ti ń wàkúwà tí wọ́n ti ń sọ̀sọ́kúsọ ó ti mú kán ní gbogbo ẹni tí ń tọ́tí alájà tí ń tọ́tí alájì tí ń tọ́tí nínú ẹ̀sìn Islam yìí àyíká o àyíta o àwọn èèyàn ń rọtí lọ́wọ́ wọn kọ́dà àwọn àlálàáfọ́ oníjàlábí náà ń rọtí wọ́n ra sinapu àwọn náà ń rọtí wọ́n fi ń ṣiṣẹ́ orí ibú yẹn ó ti wá pọ̀ rẹpẹtẹ èèyàn wá ní tọ́tí kó mutí kọ́ padà wá láti wọ̀ tán dáadáa bọ́ba ṣe bísínẹ́sì mọ́ rọtí mọ́ tọ́tí mọ́ sì tàgbó ọlọ́run ní sẹ́ ẹsẹ̀kẹsẹ̀ kì í sùn ní fájítẹ́ níbú ẹ̀jìnà sí la'allakum tuflihun kẹ́lẹ̀ jèrè láyé àti lọ́run ẹni tí mutí àti ẹni tí ń tọ́tí ọmọ ayá kan náà làwọn méjèèjì ànábì lọ́lọ́run ṣe pẹ̀lẹ́ ẹni tí mutí ọlọ́run ṣe pẹ̀lẹ́ ẹni tí ń tọ́tí kátó wá pé igbó látà ìtọ́lọ́ndá fún ọyìn òun náà ní jẹ́ èèyàn bọ́ bá ti yẹ ọ̀jẹ́ kankan láyé wọn ẹjá mójútó àwọn ọmọ wa o bàbá tí kò náà lọ ẹ̀ wọ́n mú tí wọ́n èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì tó ń mutí èyí wọ́n ń joyè mọ́síláṣí wọ́n mutí ẹmọ níjọ́ wọn bá tún joyè wọ́n tún wọ́n tún kọ́ jíjọ àwọn ọ̀rẹ́ wọn tún jọ mutí bí àwọn kú wọn mutí bàbá wọn kú wọn mutí ẹ nídìí bẹ́ẹ̀ kìí sí òwò téèyàn máa ń ṣe àṣìlà àṣì sọ́ọ̀tì kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ ọlọ́run ní alákòóm tuflihun tẹ́ ẹ̀ bá fẹ́ sọ́ọ̀tì tẹ́ fẹ́ jèrè ọlọ́run yẹn jìnnà sọ́ọ̀tì ẹ̀yọ́ mayami ẹlòmíyà ní a ṣe bí òun wé mú òun kàn ń tà fáwọn tí mú ni anábìrin inna Allaha idha harrama shay'a ànábì ní tí ọlọ́wọ́n bá aláàbá ti ṣe kankan léèwọ̀ pé kí ni yóò da ẹ má jẹ ẹ má mú harọ masamana ká máa fi wá owó ká máa wówó nípasẹ̀ ká sọ di iṣẹ́ tá a sì rówó owó tá a rí ń bẹ̀yẹ ànábì lọ́lọ́run sòun náà léèwọ̀ èyàn fi ní sásìbí pé èmi ò mú òun ṣe kíní èmi ń ta fáwọn èèyàn ni ẹlòmínà ń ṣèjọ yóò lóun emu yóò sì pa àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò dọ̀tí fún wọn ọ̀daràn ni ọ́ òun kó bára rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pọ̀ ọ̀rọ̀ tí ó kó bá àwọn náà pọ̀ ọ̀rọ̀ fún wọn ọwọ́ ní àwọn ọ̀gá rẹ̀ ń bí sẹ́ni ọ̀sọ̀ọ̀tì ọlọ́ọ̀ni kò sérè ń ẹni ń tọ́tí ẹni ń rọtí wàhálà ńlá ni ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ bẹ́ẹ̀ù almayiti ká máa ta òkú òkú èèyàn àwọn èèyàn ń ta òkú èèyàn tí wọ́n ti gbé èèyàn mú wọ́n ta òkú wọ́n ń ta yìí tó ti pẹ́ nínú sàárè wọ́n ń ta fresh ọlọ́mọdé àṣìrìn mọ́jà bọ́ sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ọmọdé àṣìrìn mọ́jà bọ́ sọ́wọ́ tó bá ti fẹ́ jáde ẹ̀ ọmọ ìyá tawakkalitu ala Allah wala hawla wala quwwata illa billah pẹ̀lú agbára wọ ọlọ́run pẹ̀lú orúkọ wọ ọlọ́run tí ò sórúkọ kan tó tún borúkọ náà mọ́ tí ò sórúkọ tó dáa tó mo gbára lé ọ mo fẹ̀yìn tì ọ mo fẹ̀mí tẹ̀ ọ kò sí tí ò yípadà lénìí kò sí agbára tí ò fi yípadà pẹ̀lú agbára wọ ọlọ́run sọ mi ọlọ́run sọ ọlọ́run sọ bọ̀ káfí lé àwọn ọmọ wa lẹ́nu ọlọ́run níjà sí àwọn tí wọ́n ń ta òkú yìí ayé ta ọmọ èèyàn bọ́yá wà láyé àbótí kú àyíta òkú òkú ayé sì jẹ òkú tó fẹ́ jẹ òkú àwọn mí ń tẹ lẹ́dẹ̀ àwọn mí ń tẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìpè ẹnídìí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ wà ń bí gbogbo àwọn ìyá alágbo tí wọ́n láwọn ṣe tí wọ́n láwọn ṣe àwọn eléwọ́ ọmọ bí wọ́n ṣe ń tàgbo ní àgbàgbódà bẹ́ẹ̀ náà wọ́n tún ta òkú wọ́n tòkú asín wọ́n tòkú ẹran òkú adìẹ òkú ejò òkú ejò ẹ̀rọ àwọn ọba aláwo àtàwọn afọ́n jálàbí ibẹ̀ ni wọ́n máa ná ẹ̀rì tí wọ́n jálàbí àti òde fílà yóò fà tẹ̀síwá lọ. ẹlẹ́dẹ̀ ọlọ́run léwu sí ilé wọ̀ aláàní innama harrama alaykum al-mayta ọlọ́run ní òkú ní tí ọba bẹ́ọ̀bẹ mo sí ilé wọ̀ fún yín màálù kú ẹ̀sìn lọ́lẹ́ ta àwọn alápàtà ń dára o ẹ̀jẹ̀ ò jáde lára ẹ̀ torí tó bá ti kú ẹ̀jẹ̀ ò ní jáde mọ́ ẹ̀rì tó pọ́n ẹ̀rì òkú ẹran gidi ni ẹ̀rì máa pé òkú ẹran wọn tà ọlọ́run bá lóun ṣe òkú òun ṣe léwọ̀ kẹjẹ ẹ̀yin tẹ̀ ń ta náà ẹ̀ má ta òkú fáwọn èèyàn òkú ewúrẹ́ àbálápàtà ọkàndínú yọ àdéhùn padà dé o torí àwọn fáwọn èèyàn ní pọ́ìsìn jẹ ó tún wá ń sẹlọ́n ọlọ́run bá ní òkú ẹ má débẹ̀ ẹ má jẹ́ o ẹ̀sìn má ta ọ̀lẹ́kẹ̀nsìrì ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ òkú ẹlẹ́dẹ̀ ń bẹ káàkiri òkú ẹlẹ́dẹ̀ tẹ́bá ń kọjá ẹ̀rọ àwọn ìjọba sálámà sí gbèsàlámà alẹ́kùn ní mùsùlùmí ni wọ́n ni wọ́n ń ṣiṣẹ́ lóko ẹlẹ́dẹ̀ wọ́n sì gbọ́ ọlọ́run gbọ́ gbàkọ̀rọ̀ àǹgbọ́ òsì fẹ́ láti bọ̀ tán rí ó sì ń tẹ́lẹ́dẹ̀ àwọn bá wọn ṣiṣẹ́ níbi wọ́n ti ń tẹ́lẹ́dẹ̀ ẹlẹ́mí ọkọjá ń bọ̀ sọ̀tọ̀ yọ́ rẹ̀ lẹ́dẹ̀ ó sì gbẹ̀rẹ̀ mùsùlùmí mùsùlùmí gan ń tẹ́lẹ́dẹ̀ bọ̀ sọ̀tọ̀ gbogbo àwọn àwọn crime tá a kó jọ ní tí ọlọ́run aláàtí padà wá bínú tí gbogbo kan wá lójútùmọ́ àwọn àṣàdọ́ gbogbo àwọn kíráàmù pátá àti sọtẹ́tẹ́ àsọ̀rọ̀ èlé ọ̀kan náà látọ̀sọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ láwọn ọ̀ràn tá a ti dá nílé ayé kátó wá pé ìdáwà dá nàìjíríà mi ẹ má jẹ́ àwọn tẹ̀lé òfin ìjọba o wípé àwọn ìjọba wọn hà láwọ̀ rẹ̀ pé èèyàn lè jẹ kò sí wàhálà yẹn lè mú ilé ọtí sáwà àwọn ìjọba sì mọ̀ pé ilé ọtí wà kọ́lọ́ máa tún wọn ṣe tí wọ́n bá ń ṣe léwọ̀ fún wọn kán yé tọ́tí ìwọ mọ́ débẹ̀ mọ́ lọ́tí agbébàbà kan lọ síbítù níjó ni nígbà débẹ̀ mẹ́dí dọ́kítà tọ́kọ́ wà tẹ́ǹdì sí wa ẹ̀gbọ́n tó sọ ó ní sí bàbá ìmọ̀tí bàbá ò lè rìn mọ́ ó wá ní sí bàbá yẹ ìmọ̀tí bàbá ní òun ìmọ̀tí ọ̀tọ̀ ní tẹ̀sẹ̀ ṣe àṣẹ mẹ́dí dọ́kítà ọmọ pé ọtí máa ń sọ̀yìn di rọparọsẹ̀ kí ló dé tí ọkọ rìpọ́ọ̀tù kó fún gọ́fúnà kí ló dé ọkọ rìpọ́ọ̀tù kó fún chairman kí ló dé ọkọ rìpọ́ọ̀tù kó fún kánsẹ́lọ̀ kí ló dé ọkọ rìpọ́ọ̀tù kó fún ọba sìgá wọn ti kọ́ síbẹ̀ pé tọba ti mú ẹ̀mí rẹ̀ onígùn ìjọba sì ní bọ̀tẹ̀ wọlé wọ́n sì mọ̀ pé problem náà padà jẹ́ fún àwọn citizens kọ́lọ̀ má sábà tún wọn ṣe à ń pàkíyèsí ìjọba ni o àyè sọ̀rọ̀ síjọba bọ̀tá a máa ń pàkíyèsí ìjọba tí gbogbo àwọn ìjọba wa kádà mọ̀tò tọ́lọ́wọ́n bá aláà kọ́ rẹ́síkù wa aníṣe náà da aláwọn èèyàn karùn-ún wọ́n sì ń sílẹ̀ àṣẹ ní gbogbo àdúgbò káàkiri àwọn mọ̀lú sì ń lọ́bẹ̀ àwọn ọlọ́pàá sì ń kọjá wọn sì arrest anybody àwa ní wàhálà dé wàhálà wà ní dé àti àti àti àti kọjá àti kọjá bí a ń lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́dẹ̀ kọjá o ọlọ́run bá ní wàdámà ẹ̀jẹ̀ wà láhàmàlẹ̀ kìzìrì ọlọ́run bá ní ẹgbọ́rọ̀ máa mú ẹ̀jẹ̀ ẹlòmíràn wà ń tẹ ẹ̀jẹ̀ wọ́n lọ lè ṣe wọ́n wà kọ́tì wọ́n máa ta fáwọn èèyàn wà láhàmàlẹ̀ lẹ́yìn náà ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́run bá ní ẹ má jẹ ẹ̀sìn gbọ́dọ̀ ta ẹ̀yìn máa yá mi bẹ́ẹ̀ ò lè kẹ́lìbì ká máa tajá ká lè kó ajá sínú ọgbà ká máa ta olùfàrìjì àbí ká máa ta bẹ́ẹ̀ obìnrin ń ta bẹ́ẹ̀ ọkùnrin ń ta bẹ́ẹ̀ ẹ̀rí pé ọmọ kọ́lé tí ó máa ra aṣọ ọgbà tí ó sì máa ra góòlì kò ní nǹkan kan tí ń tà tó ju abẹ́ rẹ̀ lọ ọkùnrin mi náà kò níṣẹ́ lọ́kàn wẹ̀ yóò múra yóò wá àwọn obìnrin olóbìnrin káàkiri tí wọ́n bá lásìkò tí ó bá wọn lásìkò tó tún gbówó lọ́wọ́ wọn anabiwa muhammad sallallahu alaihi wasallam inú hadisa abdullahi bin masoud tó gbà wá ó ní anna rasulullah sallallahu alaihi wasallam ó lọ anabi sọ pé náà an thamana al-kalbi anabi kọ́ yí pé èèyàn gbọ́dọ̀ máa ṣe kíni èèyàn gbọ́dọ̀ mọ́ náwó tẹ́yàn palátara já wà mahari albagi lẹ́yìn náà èèyàn gbọ́dọ̀ máa náwó tí wọ́n palátara bẹ́ ìwọ̀ ni mahari albagi mahari ni àmọ́kọ̀ bá tẹ̀sí mú ọmọ rẹ̀ woman friend boyfriend ìsìn kó wálé ìran fóònù gbà ń fún bàbá rẹ̀ lówó fún ìyá rẹ̀ lówó ọmọ ń kásọ wálé láìsàlágbàfọ̀ ọ̀wọ́n wòran títí tí wọ́n náà sì mọ̀ pé ìyá mọ̀ bàbá náà mọ̀ pípé ìtọ́mọ yóò wọ̀ yọ kọjá tán fún wàhálà wá ní alkahiri lẹ́yìn ànábì tó ṣe léwọ̀ ẹlẹ́kẹta òun náà ni owó téèyàn bá rí látara pé yẹn wo sẹ́fà àwọn èèyàn eléyìí ni àwọn bàbá ọlọ́pẹ̀lẹ̀ àwọn àfọ̀njálàbí oníṣàábì àwọn yẹn lànàbì ń bá wí bẹ̀rùn halawan ona ni pé ó tá gbà lẹ́yìn gbà tá wo sẹ́ fún yàtàn ìpín nǹkan bá yọ sílẹ̀ lọ́la gbogbo ẹ̀ wà nù tíra kò sí lò mọ́ ni gbogbo ẹ̀ náà ló jẹ́ ká yọ dàrú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ọ̀hún kúlẹ̀ máa yẹtọ́rù gbogbo tí ó ní àwọn èèyàn lá ẹ má máa wípé ẹ̀ń wáyà ní koran ẹlòmíràn ní ẹ̀ń wáyà sìgá wá ní koran ṣùgbọ́n sọ́lọ́ ní ká máa mú sìgá àfáàsọ bẹ́ẹ̀ ṣé gbogbo nǹkan tí ọ̀dà lọ́wọ́ kò sínú koran ọlọ́run kàn ní ẹ má mu ìtí ọ̀pá yín lára ọlọ́run sì dákẹ́ síbẹ̀ yóò mọ̀ wá ti ṣe táyé ìparí àwọn oògùn olóró mi tún bọ́ ṣe tọ́jẹ́ pé kò tí ì lókọ̀ aláwọn ọmọ wa ń lọ sínú àwọn sálángá tí máa ń bẹ lẹ́ǹkùlé wọ́n lọ lè kọ́ọ̀tì díẹ̀ ní etí sálángá ṣe mọ̀ pé sálángá yẹn ooru ni ooru tó wà ń bẹ̀ wọ́n wà gbé mu sí wọ́n máa fà tó bá ti fà tán nígbà tó mu dọ́ọ̀kì òórùn gbẹnu sálángá kí ni yọ yà láyé wọ́n fẹ́ yà ẹ jẹ́ mójútó àwọn ọmọ wa kẹ́dà kan torí tọ́lọ́wọ́n bá wa káwọ́ bí wọ́n ibo ni wọ́n rìn sí àwọn owó lọ́rẹ́ wọn tí wọ́n ń bá wọn gbogbo àwọn ọmọ ti di dàgúdà èyí tó gbèrú sí ibi wèrè yọ wọ ṣòkòtò yọ mọ bọ́ǹdì rẹ̀ ẹ mọ gbogbo ẹ̀dá kan sọmọ aláàjì sọmọ aláàjì alẹ́ nílé yìí ẹ jẹ́ mójútó torí àgbà bá dé tán yóò ti dẹja gbígbẹ ẹja tó bá tutù ni wọ́n máa ń tọ́ ni wọ́n máa ń rọ́ mo fẹ́ kọ́dà báyìí mo fẹ́ kọ́dà wọ́n tutù ni o lófin tẹ̀ síbi ó wù tó bá ti gbẹ ọgbẹ mọ́ lọ́wọ́ ni ẹ èyàn sunkún bọ́nu sáré ni wọ́n ti yọ lẹ́kẹ́ àmọ́ tó wọn lọ lè fẹ́ sí kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyati ọlọ́ni gbogbo yín pátá alágbé dìde á bè lọ́wọ́ yín bó lè sọ àwọn ọmọ yín náà fi dàdàkúdà ọkùnrin àwọn ọmọ olóbìnrin wa ẹmọ́sàjẹ́ amójútó wọn kọlọmọsàbà amójútó wọn kọlọmọba sànú wọn àdúwọ̀ pọ̀ o ọmọ lọ lékè ọmọ hakùnrà ni ọmọ ń bojú ọmọ ń borí àdúwọ̀ tún pọ̀ ní o bọ́mọ bẹ bá kọ́lé lógún ọdún tọ́mọ yẹn bá jáde kó lè environment tọ́wọ́ àyẹn tọ́ bá lọ environment mi tọ́ bá lò sẹ́dí mẹ́ẹ̀ẹ́dógún yóò sì wo gbogbo létẹ́ kólógún ọdún ìlàdó òfin pọ̀ tí ọlọ́mọ ti kọ́ o bó ṣe ní kọ́ mọ́jọ owó gbogbo àwọn tí ó wo ẹ eh, má darí wọn síbẹ̀ o mọ́jọ wọn náà rìn sọ́dọ̀ àwọn tí ó wo lé ma lọ́wọ́ challenge ń bẹ wájú wa rẹpẹtẹ nígbà tí ọjọ́ òní rí báyìí tí gbogbo àwọn ọ̀dọ́ rí báyìí bó lọ́jọ́ ọ̀la fẹ́ rí jẹ̀mọ́ in the next hundred years bó nílùú ìfẹ́ rí ọlọ́mọṣáájú ọ̀dà fẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹni tó máa ń bèèrè àyà sìgá nínú kòrán náà nìkan wò yóò rí ń bẹ̀ àyà gbó wà ní kòrán àyà kòkí wà ní kòrán ẹgbọ́n tá lásọ ni aláàní yasalunaka máta uhilla lahum ọlọ́wọ́n bá ń wà bí ọwà nábì ipò lakum at-tayyibat ìlà nábì sọ fún wọn yí pé gbogbo tó bá ti sara lórí tó sàǹfààní fada ẹ̀hẹ́n igbó ti kú mẹ́ ọtí ò ti kú mẹ́ àtàwọn kan mí náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ni wà látòrí kú bí àṣìdí kún ilẹ̀ tààlùkà áyà mi tó ní ẹ̀ ọlọ́run bá ní ẹ máa darí ẹ̀mí yín lọ síbi ìparun ẹlòmíì mú àṣà wọn kò kíní kan àṣà yóò máa tó gaba yìí yóò lè kí bọ ihò mú rẹ̀ yóò máa wá ta yóò máa fọwọ́ gbárí ìgbà tí ó fi mú mọ́tọ̀pọ̀lọ̀ yẹn rú tó bá ti dàrú àláfíà òun náà ni tó ga jù lẹ́yìn ìgbàgbọ́ tálàfíà bá ti tán ọ̀gbádùn ayé yìí mọ́ bó ní mọ́tò onígbádùn ẹ̀ bó níyàwó onígbádùn bó nílé onígbádùn wọ́n máa gbé ọká kí ló wá dé tó mọ̀ mukú mu ìwọ́tọ̀ kàwé tó ṣiṣẹ́ owó òun lè mutí ọlọ́jọ́yìntì ọ̀nà lè mutí nígbẹ̀yìn ọ̀sẹ̀ ọlọ́run ọ̀tàrí owó lé ọlọ́wọ́ táwọn kan fẹ́rí kalẹ̀ fún tí ẹ̀rí gbogbo àwọn joint káàkiri gbogbo àwọn ilé ọtí tó bá di saturday sunday yóò kún fọ́fọ́ kìrìsì kìrìsìtẹ́nì nìkan lọ́wọ́ mbẹ́ àwọn mùsùlùmí wa iná pọ̀ mbẹ́ dada ibi jẹ́ pé inú àwẹ̀ ẹ̀rí pé yóò fòrò díẹ̀ nígbà táwọn mùsùlùmí gbà wẹ̀. wọ́n jẹ́ àmọ́ ìsìlámù èyí tó lọ́dọ̀ àfa àtàfà ní lọ́lẹ̀ ra sinapu wa ẹ wá ní yọ̀fọ̀ tílẹ̀ ṣírò àwọn àfa àti ọlọ́run rán sáyé nìyẹn táwọn àfa ọlọ́run mọ́jà sórí burúkú ọlọ́run mọ́jà rí wọ́n dàrú àtàwọn ọmọ wa ọlọ́run mọ́jà wọ ara wa lóbi ìparun o ọlọ́run wọlé àtòlẹ́kù bí àìdíkùn ilẹ̀ tàlùkà ọlọ́run bá ní ẹ bá ti rí dẹ́njà ńlẹ̀ ẹ má tira yín lọ́bẹ̀ ẹni ti dẹ́njà bóyá fọ́pọ̀lọ́ rẹ àbí fàlàfíà rẹ àbí fẹ́sìn rẹ ọlọ́run mọ́jà sọ mọ́jà dábòbò wa wàṣítẹ́sì fúrúlọ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله من المبيعات المضرة iná wọn kan tí yẹn máa ń tà tí máa ń fara ní àwọn aráàlú tá a sì máa rówó ń bẹ gbogbo yìí ọ̀sànàwíyà tó jẹ́ pé ẹ̀ka náà la máa ń tà lọ́dún òun náà ni pé olùbẹ̀ǹkàtì kí mùsùlùmí kọ́ lọ́jà kó lè ra báńgà December kó tó jọ síwájú lé obìnrin àbọ́kùnrin kó máa ta fáwọn èèyàn báńgá oní one thousand oní one five oní three five five thousand yọ̀kan wà ẹ kó five thousand lọ́jà ẹ̀wọ̀n tí yẹn rà wálé tí ó sàǹfààní fún yàn àwọn ọmọ àwọn ọmọ wa máa ta àwọn náà máa ta fún wọn ọ̀tẹ̀ni tí ń ta àtẹni tí ń ta àwọn méjèèjì wọn fara ní aráàlú ni gbà tó bá tún báyìí ọkàn ìbalẹ̀ aláàrẹ̀ wà olóyún wà ẹni tí lọ jẹ́jẹ́ rẹ̀ tí ọmọ pé nǹkan fẹ́ dùn ẹ sọ fáwọn pípù yẹn èdè èsè mùsùlùmí náà tẹ bá ti rí ládùúgbò ẹ rìpọ́tù ẹ fún àwọn police station ẹ rìpọ́tù ẹ ẹni dá ìyàjà yín ládùúgbò ó bá fẹ́ sọdún sọdún rẹ ẹ̀hẹ̀ ẹ má fọdún yín ní anybody lára wọ́n ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ọlọ́mọṣà bá fún wọn mọ̀nà bẹ́ẹ̀ olùfẹ́ra nínú àwọn nǹkan tí ó da táǹtà táǹkó wọlé òun náà ni bẹ́ẹ̀ olùkọ́tàr bẹ́ẹ̀ olùkọ́tàr wà bẹ́ẹ̀ olùkọ́tàr òun náà ni ká máa ta nǹkan tí kò sú ọ̀bá àrówà bá níró kò sú ọ̀bá àrówà bí àníró ara o àmọ́ èrè rẹ̀ òṣùọ̀ ìta ń gbé lọ́jà ni pé tí má ra tán mo lè lose tí má ṣọ̀ra tán mo lè gain yọ́wà ní e-, èyí tí rí òun bá ṣe kíni tó bá bá lọ́jà pé èyí tí e-, èrè yọ mí yóò ní èrè òun yọ òun ìjọ tó bá rí ra dáadáa ìjọ tó bá sì rí ra yóò ní e-, èrè òun takò òun

àbáwọn bíi bá ti máa ń ṣẹja kẹ́ni bàbá ẹlẹ́jà ó sọ fún ọ pé wọ́n fẹ́ ta kíni pọ́ǹchì yìí wọ́n fẹ́ ta pé gbogbo ẹja tó wà nù ẹ̀ ń ta fún ọ kò sì kówó lẹ̀ láì kó ẹja jáde bàbá wa kó ten thousand lẹ̀ tọ́wá dípò ẹja méjì lọ́wọ́ làbá mẹ́ abẹ́jà kan gbogbo àwọn òwò yẹn èèyàn gbọ́dọ̀ mọ́ bá wọn ṣe odò yìí ń sẹjá ń bẹ̀ mọ́tẹ́jà tó wà nù ẹ̀ fún ẹ̀yìn kò rèrè òrèrè náà torí pé tọ́ra ohun ẹ̀sìn faramọ́ kọ́dà bò rèrè mbẹ̀ ẹ̀sìn náà ni torí pé ọlọ́wọ́n ọba òfẹ́ kọ́ ọmọ rísíkì owó ẹ̀ ọlọ́wọ́n òfẹ́ kọ́ ọmọ rísíkì owó ẹ̀ money is important ara ẹ̀ náà ni kéèyàn lọ sọ́jà kí wọ́n kó àwọn fáànù àlòkù láti ìlú èbó rẹpẹtẹ àwọn iron rẹpẹtẹ laptop rẹpẹtẹ wọ́n wá kó sílẹ̀ ọwọ́ àṣàbí twenty ọ̀ṣàbí thirty ọkọ̀ sinimọ́tò ọ̀hún nígbà wá délé ọ̀tàn gbogbo ẹ̀ nínú bí mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yọ̀kan lọ́tàn bẹ̀ ẹ̀ẹ́dàgùn òṣìbọ̀ kàwé ọ̀sàbí ọ̀sàkàwé bọ́ọ̀ bá kàwé ọ̀sàkọ̀gbọ́n ọ̀nú bó lọ́sọ mọ́ ràǹkan tí ó ṣúọ̀ yẹn pè ní bí ọ̀gáràs ànábì ti ṣe léèwọ̀ ànábì ti ṣe léèwọ̀ láti ọdún gbọ́n han wípé ẹnìkan kan gbọ́dọ̀ débẹ̀ o rasulu sallallahu alaihi wasallam àbá àbúrò rẹ̀ là wọ́n là nẹ́bí pé àwọn ni pé kẹ́nìkan má débi bẹ́ẹ̀ lọ́gàrà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ọ̀sọ́ọ̀tì ọ̀sọ́ọ̀tì ni pé wọ́n kò tán fẹ́ rà sí iwájú báyìí rànkúnmí rànkúnmí àbí ewúrẹ́ wọ́n gbó lọ́wẹ̀ wọ́n wà ní kọ́ lé òkò tó bá lé òkò yẹn tó rẹ̀ bá bọ́ síwájú rànkúnmí tó sì mú owó ewúrẹ́ lẹ̀ yóò gbé rànkúnmí tó rẹ̀ bá bọ́ síwájú ewúrẹ́ tó sì mú owó rànkúnmí lẹ̀ ewúrẹ́ ní ògbè náà ṣe máa ń ṣe nù ká nàbí tó dé orí bú ti wá ti pẹ́ ẹ wá rí àwọn òyìnbó lónìí wọ́n tún wá padà wọ́n tún wá padà gbé àwọn orí burúkú yẹn wá padà ní fọ́tò ọ̀làjú ní fọ́tò ọ̀làjú ní fọ́tò bí wọ́n ṣe ń ṣe nìyẹn níjì bẹ́ẹ̀ ànábì ní ìwọ ni o àléwò máa kọ́ àwọn ọ̀gbọ́dọ̀ sí kínní ọ̀gbọ́dọ̀ máa darú ẹ̀ okú ayọ̀nù délé gbogbo ẹ̀ pátápátá ló ṣiṣẹ́ oṣù àkọ́kàn ní one thousand ọwọ́ ta ní five thousand ó rèrè nínú tó máa yè lábẹ́ ẹ̀sìn wa ó jèrè ìwọ́n rò pé ó jèrè àmọ́ wàhálà ọlọ́run máa díọ́ tíjọ́ tó tún padà lọ ọlọ́run ṣe wà mú ọ lẹ́yìn náà ọ̀ọ́ ṣe wà á tún wọ náà tọba ṣe kínní tọba jáde láyé gbogbo àwọn kájíkàsí báyìí ọgbọ́ ẹlòmí olóhùn ló lè ráṣọ àlòkù wọ́n kàn kó àwọn béèlì yẹn lẹ̀ wọ́n tó aṣọ sínú àpò wọ́n kàn tó kalẹ̀ wọ́n ní sanwó lọ́lẹ́gbẹ̀kan bẹ́ẹ̀ sanwó lọ́lẹ́gbẹ̀kan yọkàndínlé yóò rí pé ọjà padà di òfò máa ń lọ ọlọ́mọsà sọ́ni kọ̀ọ̀kan wá mi ọlọ́gbọ́rọ̀ ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi ká máa ra oyún ọnú pé oyún oyún ọnú pé ọmọ tó wà nínú ọmọ tó wà nínú ẹran aboyún yìí ẹ̀ta fún mi kò wàlẹ̀ ayé kò tí bóbìnrin kò tí ó ṣe gbogbo ẹwà lásìkò ànábì sàṣàlá ká ànábì tó pa gbogbo ẹ̀rẹ́ torí pé gọ́rọ̀ ni àbẹ̀lọ́wọ̀ Allah subhanahu wa ta'ala kọlọmọsẹ̀ sànù a rí ọsàn igi ọsàn àbí igun mango àbí apple igi náà tí ó ọ̀rá ọ̀bọ̀ ó rí i pé ó ti pọ́n tó ti ṣe é rà wọ́n wà ká kalẹ̀ ẹ wà ń ṣe transaction ẹjọ ẹjọ náà ẹjọ ra Islam dá púpọ̀ abọ́lẹ̀ ọ̀nà náà nù rẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ agbẹ́sìn náà yìí kọ́lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ètí a fi parí ẹ̀ òun náà ni bẹ́ẹ̀ olùmọ̀kús fìlìwọ́sìn wọlùmíkìyàlì oníkà máa ta àwọn nǹkan tí a rà ní pípé àmọ́gbàtà fẹ́ ta fáwọn èèyàn àti wá dọ́gbọ́n yọ kù ìbàtà fẹ́ ta fọ́fáwọn èèyàn àwa yọwó kù àtàní àtàní yọ tó yẹ ká tà àmọ́ àgbé ọjà tó yẹ ká gbé fún wọn fún wọn eléyìí ọba yẹn lẹ́rù nínú ayé àtọ́lọ́wọ́n bàálá tí ń sàlàyé pé wailun lil mutaffifin ọlọ́ni ààyè kan bẹ nínú náà àwọn tí wọ́n máa ń dí òṣùwọ̀n kù àwọn aláàkó síbẹ̀ alladhina idha iktalu ala an lọ́dọ̀ àwọn èèyàn àbí wọ́n rà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n rà ní pípé àpò ráìsì yẹn máa kún fọ́nfọ́n àpò ìwà yẹn yóò kún àpò yọ̀ yóò kún ló bá fẹ́ rà wọ́n yìí dàkà lóhùn ọ̀wọ̀sánóhùn àmọ́ tí wọ́n bá wọn fáwọn èèyàn padà yọ̀ṣirún yóò ti dínkù ń bẹ̀ yóò ti yọ ń bẹ̀ ọlọ́ni aláyẹ̀zọ́ nùwúrà ìkà ànàhùn mọ́bọ̀ ọ̀ọ́sùn ọlọ́wọ́n máa ń sí àwọn eléyìí sí wọn òrùpá gbà wọn dìde nù sáré ẹ wọ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá aláàfin parí ẹ̀ ọlọ́wọ́n bá ní sáwọn eléyìí tí wọ́n ń tàtàkùtà fáwọn èyí tí wọ́n ń gbowó pípé àmọ́ wọ́n ń tàtàkùtà tí wọn òrùpá gba wọn dìde nínú sàárè ni liyawmin azim ìjọ tó tóbi tí òsíjọ́ mi tó tóbi lẹ́yìn ẹ̀mọ́ yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tí gbogbo ayé ò dùn wọ́jọ́ ọlọ́ ẹ wo ohun tọ́lọ́wọ́n bá aláàlóhun fẹ́ yanjú nígbà kíyàmá ipe ọkàn jó ráìsì ojú ẹ̀wà agolo tó fi wọn ráìsì ó ti dínkù ó ti ká yóò wà lóhun tájà tájà tájà yóò àmọ́ kò ní sálì baríkà mẹ́ gbọ́dọ̀ kò ní ìdíkọ́sẹ́ ìtọ́ra ọjà mi yìí mo fẹ́ ta ni ètò wọ́n tà ní twenty six thousand níbo mi wọ́n tà ní twenty seven thousand níbo mi tó ń tọ̀ wọ́n tó bá tẹ lọ́rùn yọ̀ọ́ la yóò bá tẹ lọ́rùn yọ̀ọ́ mọ́ lọ. tẹ̀tífù ni wọ́n ń pè fìlìmọ̀bìáàt gbogbo àtàn ṣe ká lè sí kámọ́rù pé àwọn èèyàn ṣe jáà náà ṣe sẹ́láwọn tí wọ́n ṣe àdánwò bá wọn tí wọ́n bá ṣe àdánwò bá wọn náà ká wá jíjẹ wa níbi halal àmọ́ wọnú haram Musa sàwọ́ láàánú ẹ̀ ọyẹ ọlọ́mọ fi jẹ̀wà síbi tọ́ ha ọlọ́mọ fi jẹ̀wà síbi tọ́ ha má jẹ́ a máa jẹun ká máa sunkún díẹ̀ pé ah ọlọ́run kí là ń jẹ yìí kí là ń mú yìí má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run oògùn ológun wàhálà ṣe ní ìdùnnú fáwa wàhálà wàhálà wàhálà ibì kan má ṣe ní táwọn ọmọ fi gbà yí ẹkún ilé kan ọlọ́mọ ṣe ní táwọn ọmọ fi jọlá ọlọ́run ọba àlá kọ́mọ́sà darí halal sọ́dọ̀ wa ọlọ́run wa fún wa ní istiqama kó fún wa ní alqada kó fún wa ní ìyàyọ̀ kan lérí kọlọmọba aláàkú gbogbo tá a fẹ́ ṣe nílé ayé kọlọmọsà járe ṣe èyí tá a ti ṣe kọlọmọjọ bàjẹ́ ọlọ́run ibi aran kanú ọlọ́run ọlọmọsà járe àánú ọlọ́run ọba ń bẹ ibi tá aran kanú ọlọ́run ọlọmọsà járe àánú ọlọ́run ọba ń bẹ ọlá agbára ọlọ́run ọba ọlá àánú ọlọ́run ọba abẹ́lẹ́ nínú àánú